Welcome back to our channel. Good morning, good afternoon, good evening, your time. Thank you for your continued support. Please subscribe to our channel if you haven't. Turn on the bell so you do not miss new upload. To our old ones, God bless you. To the new ones, welcome. Guys, it is happening as the news is coming out. We are bringing it to us. But before you watch the news, I ask for a favor. As you're supporting me in this channel, may the Lord support you in everything you lay your hand. So please do not leave here without subscribing. Subscribe and click the all bell so you do not miss when I upload new video. Yes, the doers have vowed to take the Fulanis, the banditry down without AKA 47. You're going to hear directly from them. How are they going to do it? I want you to watch and see. And the uh, Matakus has chased the Fulanis with their cow away. It is happening right now. I want you to see that yourself. Do not forget to turn on the bell. I want to know your comments in the section below. Please watch and I will see us on my next video. Please watch. This is life at uh, Ogarage. Amatekun arrest uh, the so-called Fulani headman. Life at Garage. So i Ogarage. It's Amatekun uh, vehicle here and they are getting the, those uh, S-men arrested that they should take off all that car from other states. See there now. I'm, I'm, I'm cops arrest them all the uh, all the cattle and they should leave our state to them, to the cows. Left at our garage. Are you seeing? Yeah. They are taking away all the all the cattle from our state. taking cops. Can you see? Uh, this is Mr. Balanchos reporting. Can you see? Life at our garage. They are shooting away all the cattle, you know, all the Fulani men. Wait done, brother. Well done. Akushe. Come on, look. Come on, look. See there. Life at a garage. The Amateku, you know, because taking us all the countrymen from our states. Can you see there now? Life at O Garage. Life. Life. Life. Tinubu dáwọ́ yẹn padà o kó máa dá padà aláké ọba aláké ó máa tukú pa ẹ. nǹkan táwa sọ náà nǹkan mi sọ mo ní lọ́wọ́ lọ́ba nǹkan táwa sọ ni pé àwọn sọ pé a Nàìjíríà jẹ́ àtọ́kọ́ a pín Nàìjíríà ṣùgbọ́n ibi tí ọmọ Yorùbá bá ń lọ làwọn ń lọ tó dáhà kí sọmọ ilẹ̀ Yorùbá ah, táwọn olórí wa bá sọ pé we are going we are ah, going, if our elders tell us that we are going we are going but as I'm talking now every bandit on Yoruba land. We are in the camp now. We are waiting for you. We are in the camp. We are preparing down for you. We will not have AK-47. We believe in the ancestral power of our Oduduwa. We will crush you, We will crush people one after the other. Bring your AK-47. See no AK yet, nothing. Nothing. All those AK now, forget. See bush here, this is a neutral ground. You see neutral ground? You see neutral ground, left and right. We are coming to Ogun State. All, very soon, all of you bandit Boro member we will make sure we want to see una for the land again. We will ensure you cry inside your blood. These are your people's cutlass now. Eh? Now one by we grab the collection of that bring and go bring am. See plenty here. We not touch them. We are still we are collecting what they have. By the time we strike, by the time we strike, Ah, Buhari will open the mask and compare say I am not your president. <laughs> exactly. oh yes. ní nǹkan tó ń lọ yìí a bẹ̀rù anybody a bẹ̀rù anybody a dúró togun-togun a dẹ̀ dúró togun-togun who be you anybody hmm. tó bá pé Yorùbá ni ẹ́ you are confirmed jáde tán sí wa kò ràn wá lọ́wọ́ kò ràn wá lọ́wọ́ bọ̀tá ẹ̀ pé yọ ọgbà àgàdàbọ̀dẹ ni ẹ́ màbọ̀dẹ jẹ́ lọ́mọ́ fi mú ẹ̀ kọ́ àti hmm. rẹ́dì àdẹ̀tí rẹ́dì gbogbo àwọn lọ́balọ́ba tó ń gbàbọ̀dé fúnlẹ̀ yorùbá ilẹ̀ yorùbá bá bàjá gbogbo àwọn lọ́balọ́ba tó ń gbàbọ̀dé fúnlẹ̀ yorùbá adúró tọkọtọkọ ẹrù òbodò. ohun tá a nílò ẹ fún wa ní mọ́tò tó nítumọ̀ àwọn ò kí ń ṣe bẹ́gà o ẹ fún wa ní lọ́s give us ẹ̀mí wa lóyún tẹ́jọ́ mọ́ yorùbá tẹ́ni hundred million lákàntí hundred million tẹ́ ẹ lè fọ́ nine five million kalẹ̀ tẹ́ ẹ pé tẹ́ lọ ń club klọ́ọ̀bù yẹn ní fúlàní àti pa ẹ́. <laughs> àṣẹ àṣẹ àṣẹ. mọ́tò la nílò ẹ̀rẹ́ náà wọ́n àbí almost twenty Bike là ń gbé wá ṣé báìkì ṣe sáré ní express ni ẹ if you give us what we want don't worry we are not going we don't need for AK forty seven we don't need AK thirty nine sef. <laughs> ordinary ilé o ẹgbọbìnrin sùn bọ̀tà wà wà lógbó fún yín ọmọ yorùbá tí ò bá ní ṣe olùwà more than three days now láti wà lógbó yìí but àwọn fúlàní yẹn wọn ní wò tán ẹ wo gbogbo gbófin gbogbo kọrin kan kọrin kan tá a ṣe ń kẹrin gbogbo igbó gbogbo àwọn nílẹ̀ nílẹ̀ mímọ́ rárá wá gbọ́ tí bá jáde jẹ́ pé ọmọ Yorùbá ni mo uh, jẹ́ tọ́gbọ́n mo jẹ́ tọ́gbọ́n Fúlàní o tọ́pọ̀ ṣàjẹ́ fúlàní tọ́pọ̀ èrò bá ní wọ́n bí mi tẹ̀sẹ̀ Ghana náà ti gbójú mi wá bíríti ọmọ àlè aláké ọ̀fẹ́ aláké torí fúlàní níbo ló bí ọmọ àlè yẹn wo <laughs> hundred million tó. ẹrú Buhari ni ó ti ṣiṣẹ́ fún Buhari rí. ẹrú Buhari ni. abájọ ọmọ ọmọ ẹ ò ní náwó yẹn. àṣẹ. olú kí ni wọ́n pe òkè yẹn òkè tó wà ní Olúmọ yẹn òkè Olúmọ gọ́gọ́gọ́ ó máa gbẹ̀jẹ̀. àṣẹ. mo fẹ́sì mi ò mi ò gbọ́ fẹ́sì o sẹ́ndì ẹ̀ kọ́ gbogbo ayé máa gbọ́ ọba dákẹ́ ìwọ àti Tinubu wo tó bá jẹ́ pé òótọ́ ló fẹ́ gba ìbọ̀dẹ̀ fún ìyá Yorùbá ò ní dé president yẹn. àṣẹ ó tẹ̀lé débẹ̀ gan. orí ojú ọgbọ́n dára dára. kíríjì ò kí ń lo face mask a kì í bojú because we are law abiding somebody we don't carry AK-47 we are Yoruba warlord we are not we are less concerned about AK-47 bring your AK-47 you can come with AK-47 we will match as a man to man with you with your AK-47 we are here we got an information and we came here we did not see anybody again let them show face we don't need make it for seven ẹ̀yin tẹ́ jọmọ yorùbá tẹkí sọmọ àlè ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ fún wa mọ́tò là nílò ẹ má sàrun kí ní tó wà lẹ́ẹ̀kì ṣe tẹnìkan ẹ fún wa ló ká lọ ra ilos sí nọ́mbà ọmọ yorùbá ní àwọn kankan wà sálẹ̀ kòkó tá a gbọ́dọ̀ kó jáde ó ti yé yín gbọ́tòrí òfin àní kankan náà sára máa wí ó wà ńlẹ̀ gbọ́ndigbọ́n ni wà ńlẹ̀ bí yẹ pẹ́ pọ̀ orí aṣọ gẹ́dẹ́gẹ́dẹ́. ọmọ yorùbá tó bá rọmọ yorùbá lọ́wọ́ ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá máa fún ní nǹkan bọ́ tó bá gbà bọ̀dẹ̀ fúnlẹ̀ yorùbá ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ jà. ṣẹ́gbọ́n